a ti ti ń wọ ìlú ìṣẹ̀ǹbáyé míì báyìí ọ̀nà yìí ló wọlé sí ìlú ìṣẹ̀ǹbáyé kúta kúta òwu àwọn èèyàn kúta jẹ́ ara ẹ̀yà òwu ìlú náà ni a fẹ́ lọ lọ́dọ̀ kábíyèsí ọba wolówu kúta ọba ahmed oyèlúdé adékúnlé màkàmá gbogbo aláti mọ kábíyèsí tẹ́lẹ̀ yìí pé tá bá sọ nípa àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ètò yín ètò wa Yorùbá àti Ààrẹ Òpìtàn Olóyè Laji Abbas Ọba Olówu Kútà jẹ́ ọ̀kan pàtàkì níbẹ̀ pé bàbá náà fẹ́ràn àṣà àti ìtàn púpọ̀ wọ́n fẹ́ràn ìtàn àti àṣà púpọ̀ torí náà ìlú ìṣẹ̀ǹbáyé náà ni a tún ń wọ̀ ọ́ yìí nígbà tá a kàn sí bàbá wa ní ọjọ́ ìṣẹ́gun ìyẹn ìjẹrin inú bàbá dùn yín pé bàbá ní tó bá di ọjọ́ ẹtì ọjọ́ Jímọ̀ òní a láti wá sí ibi àwọn náà ọ̀nà ìlú ìṣẹ̀ǹbáyé Òwòkúta náà là ń lọ yìí torí pé ìlú yìí ó bọ́ sí ọwọ́ inú púpọ̀ ọ̀nà kan ti ń bọ̀ láti ọ̀nà Òṣogbo lọ sí Ìwó ní láti kan ìyànà tó yà sí ọ̀nà Òwòkúta ọ̀nà Òwòkúta náà ni à ń lọ yìí ní ọ̀nà Ojúgbó ọ̀nà lùsẹ̀ǹbáyè là ń lọ ní ọ̀nà ojúgbò yìí kò sì pé ó wà lára pé tá a bá ń lọ ṣùgbọ́n ọpẹ́ tá à ń dún ni wípé tó tá a bá ń lọ àyè sábà rí àwọn ọkọ̀ ní ojú ọ̀nà ṣùgbọ́n ọpẹ́ tá a dún ni pé àlàáfíà àti ààbò ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn lọ́balọ́ba wa ò sùn torí pé wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn gidi gan ni tá a fi wájú àwọn èèyàn torí náà lọ́kàn wa máa fi ń balẹ̀ tàbá wá ṣiṣẹ́ ìwádìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀rí láti ìjàrún tá a ti kù sí àdúpẹ́ pé ẹ fi ọkàn ẹ bá wa lọ àdúpẹ́ pé ẹ fi ọkàn ẹ bá wa lọ àbò Ọlọ́run náà ló sì dájú ìrọ́pọ̀lọpọ̀ yẹn ní à wọ́n yẹ ká máa gba ọlọ́pàá tá a bá ń lọ àbò Ọlọ́run ló dájú ẹ̀rí pé mo sọ fún wa àárín ikọ̀ àmọ̀tẹ́kùn àìrí wọn lójú ọ̀nà ìdí tá a sì fi gbé àmọ̀tẹ́kùn kalẹ̀ náà ni wípé kí wọ́n wà ní àwọn ìlú àwọn ojúgbó táwọn ajínigbé àtàwọn dánàdánà tí wọ́n ti ń ṣọṣẹ́ ṣùgbọ́n ó ṣe mí láàánú pé ìgboro láti rí wọn jù láì rí wọn lójúgbó gbogbo ìpínlẹ̀ ni o àti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun ni o mi ò gbogbo tá a bá ń lọ lójúgbó ibi ìpàdé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ojúgbó ìgboro òdúlẹ̀ ti máa rí wọn ìgboro òdúlẹ̀ ti máa rí wọn a ti ń súnmọ́ ìlú ìṣẹ̀ǹbáyé kúta a ti ń súnmọ́ lọ báyìí a ti ń súnmọ́ ìlú ìṣẹ̀ǹbáyé kúta a ti ń súnmọ́ ìlú náà lọ tá a bá sì ti wọ ìlú pẹ̀lú ògbó ọlọ́run tààràtààrà àfin ìlà ń lọ ẹ rí wípé tá a fi ń bọ̀ a pàdé ọkọ̀ kankan ọkọ̀ kankan ò sì sí ní ẹ̀yìn wa lẹ́yìn ọkọ̀ akú ẹrù táwọn àgbẹ̀ máa ń lò eléyìí tí wọ́n tún ṣe tó takú sí ìkórìtà àti ìyàsíkúta pé ààbò ọlọ́run ló dájú àti ń súnmọ́ ní òru lọ mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń fi ìwúre yín bẹ́ẹ̀ ṣe fi ń sìn wá àti bẹ́ẹ̀ ṣe ń fi ìfẹ́ hàn sí wa fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ká kàn sílùú yín ẹ lè pè wá lórí plus two three four eight zero two three six eight seven four three two ẹ bá fẹ́ ká bá yín ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ìlú yín ẹ lè kàn sí wa ààrẹ òpìtàn yín náà ni olóyè Laji Abbas ìní àti ń súnmọ́ lù báyìí àti ń súnmọ́ lù ẹ̀rẹ̀pà ti ń rí àwọn èèyàn àti ń súnmọ́ lù bá mi wojú kíní ìṣẹ́jú mélòó nù ká mọ iye ìṣẹ́jú táwọn èèyàn ò fi rìn láti láti ìṣẹ́jú mẹ́rin báyìí ìṣẹ́jú mẹ́rin já yé já padà já gba ọ̀nà ọ̀hún yẹn ni ti lo ìṣẹ́jú mẹ́rin mo rò pé ìṣẹ́jú mẹ́rin náà láà fi wa ọkọ̀ láti láti ọwọ́ ìyànà wọ àárín ìgboro lágbà ọ̀nà àti kọjá ọ̀nà tó yẹ ká ti yà wọlé. la ọ̀nà lómìnira bí e a sì ti mọ ọ̀nà tí ló yẹ lọ. ọ̀nà ìlú ìgboro ìlú ìṣẹ̀ǹbáyé kúta náà ni à ń wọ̀ lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú kúta súnmọ́ ìlú Ẹdẹ ìlú kúta ìlú tó súnmọ́ jù ní ilé ogbó àádọ́dọ̀ ọba wa ọba ilé ogbó náà ó súnmọ́ ìlú ilé ogbó ilé ogbó súnmọ́ ìwó yẹn ní jẹ́ pé ilé ogbó ni ló wà láàrin ìlú kúta àti ìwó ilé ogbó ló wà láàrin ìlú kúta àti ìwó torí náà ìlú kúta ó súnmọ́ ìlú ẹdẹ ṣùgbọ́n àwọn ìlú tó súnmọ́ jù ni ilé ogbó ìgangan ló bá pààlà lẹ́yìn náà ìwà ni ìwò lọ́dọ̀ ọba bàbá wa ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú wa torí náà ìlú kúta là ń wọ̀ lọ tààràtààrà fín iná ni àmú orílẹ̀ ìlú kúta ni à ń wọ̀ lọ yìí. nípa bẹ́ẹ̀ ṣe ń fi ọkàn bá wa lọ látìgbà tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ 2021 ìlú òkúta iná ni a wà lóró òlú làwọn ọ̀rọ̀ ẹ̀ tá a bá ti wọlé báwọn á yà sí ọwọ́ ìsàlẹ̀ báyìí ààfin ìlàmórílé báyìí àárẹ̀ a sì ń bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò buyì kún wa pé ojú ọ̀nà àárín ìgboro olùkúta gangan láwàáyé ẹ wo bó ṣe rí ọ̀nà yìí ò dáa rárá ni tí a bá gbàgbé ní ọdún tí ó lọ òun náà ni iléeṣẹ́ ológun ilẹ̀ wa ni wọ́n wá ṣe afárá tó so kúta pọ̀ mọ́ ẹdẹ léyìí tó ṣe yí pé àwọn ará ìlú kúta wọ́n ti ń pọn òǹgbẹ rẹ̀ ó jẹ́ ẹni tó ń dùn wọ́n torí a gbọ́dọ̀ sọ pé nǹkan ń jẹ èèyàn yá ọlọ́run ní jẹ́ kí á jẹ̀yà tí ọ̀gá ológun ń gbà náà mo rò pé buratai àwọn ni wọ́n kó àwọn ọmọ ológun wá tí wọ́n sì ṣiṣẹ́ náà tí wọ́n ṣe parí àwa lọ́jọ́ tí wọ́n ń ṣi ṣe é gbàgbé ikọ̀ ìtàn yorùbá a wà ní ìlú kúta ní ìgbà náà ẹ̀yin náà wo ojú ọ̀nà ìlú kù báyìí a fi ń rọ ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun à ń rọ ìjọba ìpínlẹ̀ tí ìlú kúta ń bẹ́ńbẹ́ ẹja mójútó torí wípé ìdàgbàsókè ìlú ojú ọ̀nà ṣe pàtàkì ó sì jẹ́ ọ̀kan níbẹ̀ ojú ọ̀nà ṣe pàtàkì púpọ̀ tí ojú ọ̀nà ìlú bá dáa á gbádùn ìlú. ààfin ìlú kúta òun náà ni a ti fẹ́ wọ̀ yìí ààfin ìlú kúta lọ́dọ̀ bàbá wa olówù kúta iná ni a ti fẹ́ wọ̀ yìí ààfin ìlú kúta iná ni a ti dé yìí o a ti wọ̀lú kúta. ààfin ìṣẹ̀ǹbáyé ìlú kúta náà la wà yìí léyìí tí bàbá wa ọba olówú kúta tí wọ́n ti mú ààfin náà rẹwà tí ààfin náà sì ti wuyì tó bojú rí ààfin ìlú kúta ní ṣé àgbàgbé pé òjò ṣe ọṣẹ́ tó ṣe pé ó ba ààfin tó pé bàbá wa sì tún ààfin náà kọ́ tí gbogbo ayé sì rí mo fi ń kí wa kú àbọ̀ sí ìlú ìṣẹ̀ǹbáyé kúta ìlú ọba wa olówù kúta ọba oyèlúdé ahmed adékúnlé màkàmà bàbá wa tí ń ṣe ọba olówù kúta mo kí wa kú àbọ̀ sí ìlú ìṣẹ̀ǹbáyé ìṣẹ̀ǹbáyé ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ojú tí ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà ò ní di tàbá sọ nípa àwọn ààfin tó tóbi tó sì rẹwà ààfin ìlú kúta ó jẹ́ kan bẹ̀ ẹ ṣé gan ni o.